ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú dédé wòye ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa lẹ wà ṣe ẹ miss mi jù ẹ mo ní next program a máa sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń pè mí lórí ṣe lè lo kùkúmbà láti fi dóra yín ṣe lè lo kùkúmbà láti fi dóra yín a lè lo kùkúmbà láti fi dóra wa but ó kárí àwọn eh, eh, facts kan ó ní bá ṣe lè lò ó in fact màá sọ fún yín pé tó o bá mọ kùkúmbà lò láti fi dó rẹ tó bá rí ọkùnrin o ò tiẹ̀ nídìí dildo like okó rárá bẹ́ẹ̀ torí àwọn benefits kan wà nínú tá a bá lo kùkúmbà láti fi dóra wa even nǹkan tó àtọkọ ẹ bá fẹ́ dóra yín o lè ní kó lo kùkúmbà fún ẹ kó tó di pé ó fokó sí gbogbo ẹ̀ la máa máa sọ ṣe hàn pé kùkúmbà tá à ń sọ yìí náà ó pọ̀ oríṣiríṣi yìí tá lè lò ó wà àwọn àwọn fact tó yẹ ká tẹ̀lé ká tó lò ó wà àwọn nǹkan tó yẹ ká ṣe gbogbo ẹ̀ la máa sọ pé but mo lè assure yín pé kùkúmbà ó safe láti lò láti fi dóra wa in fact àárín ọkọ àti ìyàwó àbáàrin partner àbáàrin àwọn ọkùnrin àti obìnrin tó fẹ́ dóra wọn gan-an lè jọ lò ọkùnrin lè lò láti fi bá obìnrin ṣeré máa kọ́ yín ní tàbá máa tàbá máa meet next then fún gbogbo àwọn obìnrin náà tó ń sọ pé àwọn ní chronic infection màá sọ àwọn nǹkan tó máa ń fa chronic infection tí ẹ pé ẹlòmíà lòun ti lọ sọ hospital ẹ wọ́n ti fún un lóògùn ẹ kò lọ àwọn nǹkan kan ló máa ń fà á it's not about going to hospital but mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn bacteria yẹn wọ́n máa ń wà anyway a sọ a sọ later mo ti ní fact yẹn lọ́wọ́ mo sọ fún yín pé mi ò kí ń dá ṣe program yìí at least typical example ni nǹkan tó ṣẹlẹ̀ ní ìyẹn ẹnujẹ́ mẹ́ta yìí lórí ọmọ tí mo gbé wá ẹ ti rí àwọn tí mo bá ṣiṣẹ́ pọ̀ pé safeguarding team ni mo bẹ́ẹ̀ náà ni mo ní àwọn doctors bẹ́ẹ̀ náà ni mo ní àwọn good advisers mo láwọn lawyers so I won't just come and talk ẹ kùkúmbà ìyàtọ̀ tó wà láàrin kùkúmbà àti dildo láti fi dóora èèyàn fún obìnrin ó pọ̀ gan benefit tó wà láàrin kùkúmbà náà ó pọ̀ gan bá a dẹ̀ ṣe lè lò ó irú ìta lè lò à á sọ ní next time tí n bá wá live n bá fẹ́ ṣe live program which is probably next week wíìkì mi ò ṣe live mo kàn lè máa post báyìí bọ ẹ pàdé mi ní next week máa jẹ́ kẹ́ mọ̀ time àti àti day ó lè jẹ́ YouTube ó lè jẹ́ Facebook máa jẹ́ kẹ́ mọ̀ time ẹ ẹ má gbàgbé ẹ kú ojú lọ́nà orin mi tó ń bọ̀ èmi èmi ni màá jèrè ọkọ gbogbo iṣẹ́ tí ọkọ bá fokó ṣe òbò èmi èmi máa lórúkọ mi síbẹ̀ tẹ́yìn bá ti ń kọrin yẹn ẹ máa forúkọ kọyín sí pé àkànní mo ní tẹ́tí kò gbọ́ gbogbo iṣẹ́ okó rẹ bá ti ṣe o òbò èmi àjọkẹ́ ló máa jẹ́ iṣẹ́ okó ṣe òbò nífìsìn gbogbo iṣẹ́ okó rẹ bá ti ṣe òbò èmi àjọkẹ́ ló máa jẹ́ ẹ̀yin ẹ máa forúkọ yín sí i ẹ kú ojúlọ́nà orin yẹn ó ń bọ̀ láìpẹ́ ẹ mọ bí mo ṣe máa ń ṣe tẹ́yìn ẹ mọ̀ pé orin mi kò sáṣà dùn níbẹ̀ ẹ kú ojúlọ́nà ó ń bọ̀ ẹ má gbàgbé láti pàdé mi ní next week nígbà tá a máa sọ̀rọ̀ lórí bá a ṣe lè fi kùkúmbà dóra wa ìyàtọ̀ tó wà láàrin kùkúmbà àti dildo fún àwọn tí wọn ò bá rí okó gidi dó fún àwọn tó bá sọ pé àwọn ń sá fọkùnrin àwọn òrókó gidi dó àwọn dẹ̀ ara àwọn dẹ̀ fẹ́ dóko bẹ́ ṣe lè lo kùkúmbà màá sọ fún yín fún àwọn olólùfẹ́ méjì gan tó bá fẹ́ ṣeré ara foreplay náà ni láti lo kùkúmbà láti fi bá ìyàwó ẹ̀ ṣeré in fact nǹkan tó máa ń ṣe sínú òbò àwọn àwọn àwọn nutrient àwọn ingredient tó wà lára kùkúmbà tó wúlò fún inú òbò gbogbo ẹ̀ náà ni a máa máa sọ ní ìjọ tí a bá ti pàdé a dẹ̀ máa máa sọ̀rọ̀ tó bá tí time bá wà a sọ̀rọ̀ lórí impotency kí ló máa ń fà tí okó ọkùnrin máa fi ń kú pátápátá fún àwọn tó ti pè mí pé okó àwọn ti kú pátápátá irú ọkùnrin yẹn ó lè jẹ́ àásọ àwọn medical issue tó lè fà á kí okó ọkùnrin kú pátápátá kó má tiẹ̀ ní kókó ọkùnrin wà insensitive kí okó ọkùnrin jẹ́ pé tó bá róbò kò tiẹ̀ ní fìpò òun róbò rárá àwọn kan wà tó jẹ́ pé tó bá róbò wọn máa ń le ṣùgbọ́n tó bá wọbẹ̀ wọn á rọ̀ àbí kó tètè dà but àwọn okó kan wà tó jẹ́ wípé wọ́n bá rí òbò wọn ò tiẹ̀ kí ń le rárá bó bá róbò wọn ń le wọn máa ń dẹnu kọlẹ̀ ni àwọn ara wọn ò tiẹ̀ ní gbé pẹ́ni pé òbò lélẹ kò sí bóbò yẹn ṣe lè fáìn tó kò sí bóbò yẹn ṣe lè dùn kò sí bóbò yẹn ṣe lè jẹ́ ọ̀tún tó àwọn tí wọ́n ti ya òkó bó nìyẹn ṣàbẹ̀dẹ̀ mọ̀ pé ńgbà míì èèyàn máa ń yà wá tẹ́ pé okó ẹ̀ ò ní lè rí èèyàn máa dẹ̀ ti ní problem medical problem tó jẹ́ pé ó máa ń pa okó pátápátá ẹ̀ àmàmà tí time bá wà a sọ̀rọ̀ lórí ẹ̀ fún àwọn tó ń béèrè lọ́wọ́ mi pé ṣé oko tó ti di òkóbó ṣó sì lè ṣiṣẹ́ a máa sọ̀rọ̀ lórí ẹ̀ tí time bá wà tí time ò bá sí torí mi ìfẹ́ máa pẹ́ a lórí ìyàtọ̀ tó wà láàrin kùkúmbà àti oko oníke tí àwọn èèyàn máa ń pè ní dildo ìyàtọ̀ tó wà láàrin kùkúmbà àti oko oníke then a tún máa sọ̀rọ̀ lórí chronic infection kí ló fà á tó jẹ́ wípé tóbìnrin bá ní infection tó bá treat ara ẹ̀ títí títí títí títí títí ó lè má lọ àbí kí infection máa lọ kó tún máa padà wá kí ló máa ń fà á kí làwọn precautions ni a máa take ní time tá a bá ń treat infection lọ́wọ́ àbí time tá a bá discover pé a ní infection tí ó fi jẹ́ wípé tí infection yẹn bá ti wá tá a bá ti treat ẹ̀ tó bá ti lọ kò ní padà wá kí làwọn nǹkan tó tiẹ̀ máa ń fà tó jẹ́ wípé tá a bá ti lo oògùn kan tó bá lọ tá a bá continue nípa oògùn yẹn kò tún ní ṣiṣẹ́ fún mọ́ báwo la ṣe mọ̀ wípé oògùn ta tiẹ̀ ń lò gan oògùn tó yẹ kó ṣiṣẹ́ fún infection yẹn ni kí làwọn nǹkan ta ti ṣe kí wọ́n tó arrive lórí oògùn tí wọ́n fún wa fún infection so ẹni tó bá ní infection kò yẹ kí infection kó wà lára àbí kó lọ kó padà wá tí ó bá ti carry out gbogbo àwọn nǹkan tí a máa sọ unfortunately ló dàbí pé gbogbo àwọn irú àwọn nǹkan báyìí ó lè máa wà available ní eh, ìlú wa lọ́hùn-ún but tó bá tó bá lọ sí ilé ìwòsàn tó bá so fun, wọn pé nǹkan tó fẹ́ rèé á mọ̀ pé nǹkan ó mọ nǹkan tó fẹ́ wọ́n á dẹ̀ mọ̀ pé o ti gbọ́ níbì kan so tó o bá ṣe gbogbo àwọn nǹkan tí mo sọ yìí wàá rí i pé tó ti bere treatment yẹn infection yẹn o tún ní gbúrú ẹ̀ mọ́ but ǹjọ́ tí n bá máa wá àájọ sọ àwọn èèyàn á lè pè wọlé fún àwọn tó ń pè infection mi ni dáyín lóhùn straight mo fẹ́ kí gbogbo èèyàn kan benefit nínú Fun yẹn fún àwọn oníkùkùmbà ni onídíldò oko oníke àti láti fi fruit tó ń pè ní kùkùmbà dó ara wa àbí kí ọkọ wa fi bá wa ṣeré láti da omi ra ẹ a tí a bá pàdé kó tó dìgbà náà ayọ̀ àtàláfíà la máa fi pàdé o ire o ó dàbọ̀. ẹ̀hẹ́n kí n tó lọ ẹ má gbàgbé mo ń gbé ẹ wo bí ojú mi ṣe rí ṣe rí bí cream mi ṣe bí skin mi ṣe rí hmm. mo ṣe alábàápàdé àwọn product kan lẹ́nujọ́ mẹ́ta yìí mò ń gbé bọ̀ mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ tá a bá ṣe live ní agbára ọlọ́run ṣẹ̀rí bójú mi ṣe rí mo ṣe mo ṣe clean up ara mi ni mo scrub ojú mi mo cleanse ẹ̀ wò ṣẹ̀rí bó ṣe rí so mò ń gbé bọ̀ màá introduce yín màá fún yín ní nọ́mbà bẹ́ẹ̀ ṣe lè follow one and everything the next day ẹ má dẹ̀ gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdákọ́lẹ̀ tẹ wà ní nàìjíríà ẹ lọ sọ́dọ̀ yemkem international ẹ lọ bá wọn ẹ sọ wípé látọ̀dọ̀ yinka tnt pé ó sọ pé kẹwàá rí àwọn fún kẹwàá rí wọn fún ìdákọ́lẹ̀ ẹ pé iléeṣẹ́ yẹn tẹ bá ti wà ní nàìjíríà yìí tẹ fi ń pè mí ẹ pè wọ́n lọ́hùn ẹ má wulẹ̀ tẹ bá ti mọ̀ pé nàìjíríà lẹ wà ẹ pè yemkem fún ìdákọ́lẹ̀ pé ẹ ní ìdákọ́lẹ̀ o pé mi mo ní kẹ pè wọ́n o so pé ẹ ní ìdákọ́lẹ̀ so mo mọ̀ pé wọ́n á bá yín mo nígbàgbọ́ pé wọ́n á rí nǹkan ṣe sí fún yín mo nígbàgbọ́ ẹ má dẹ̀ gbàgbé ọ̀ṣọ́mọ wọn náà ń bọ̀ ìyẹn náà a máa gbé wá sórí platform yìí kó tó dìgbà náà ire lójú owó ń rí o ó dàbọ̀.